oh, my father was such a wonderful person. It, he used to do that. He used to do this. He used to do this. He used to do that. Then, in the end, this companion now put it to the Prophet ﷺ, Where is my father? Hell or Jannah? The Prophet ﷺ said, Hell. The companion was shocked and moved. Then he confronted the Prophet ﷺ because of and if the feeling of an average person towards his or her parents is said to the Prophet ﷺ, what about your own father? The Prophet ﷺ said, Verily, my own father and your father, they are in hellfire. Not that alone. Whenever you pass by the graveyard of a non-believer in Islam, give him the tidings of hellfire. Subhanallah. That is why whatever effort anyone would do to make his or her parents understand the deen is very important. The Prophet ﷺ did that to his uncle, the father of Sayyidina Ali bin Abi Talib. Anhu. He said to him, Become a Muslim and I will intercede for you. The Prophet ﷺ called him to, but he never accepted he died a kafir. That is why when he was to be buried, Ali Radal Ali went to the Prophet Sallallahu He said, that your uncle, kafir, has kicked the bucket. What should I do? Say the Prophet Sallallahu said, go and bury him. That's from there we know that even if any of our parents are non-Muslim, once they die, we have to take responsibility of burying them. But the only thing is that We will not wash them the way we wash a Muslim. We will not give them ghusl, the bathing, the ablution. You will not show them the way you wash a Muslim. You will not say salat and then the way you have you supplicate for the Muslim. just, because, you know, if you don't do that, you cause, you know, the whole environment will be polluted, you know, so just take care of them and dispose them of. It's very important. But a believer who is not in our relation whatsoever, once he or she passes away, it is our duty to make sure that if there are no people around, we have to take the responsibility of bathing him or her, shrouding him or her, organizing the salat, janais, janais on him or her, and making him have a very good Muslim right after his death. It's very important. But to a, a, a non-believing parent, no. Or a non-believing relation, no. That is it. That shows the importance of if, of belief and the the limit to which we can be compassionate to our two parents. The last hadith, inshallah, the one we are going to treat before we take question. A ṣe dáadáa sáwọn òbí wa kódà bí wọ́n bá jẹ́ kèfèrí tí wọ́n bá wà láyé ń bí. عن سعيد بن أبي وقاص رضي الله عنه سيدنا سعيد بن أبي وقاص ọ̀kan nínú àwọn tí Ọlọ́run ọba yá ní kí wọ́n fún ní sàtífíkẹ́tì àlùjánnà kan tó jáde láyé ń bí ó ní nazalat fiya arba ayat aya mẹ́rin torí tèmi lọ́lọ́run ọba fi sọ̀kalẹ̀ min kitabillahi ta'ala nínú tírà rẹ̀ kanat hummi halafat ìyá mi jẹ́jẹ́ ó búra allah taakula Ọlọ́run ò ní jẹun wala tashrab olóhùn ọ̀dẹ̀ ni mu hatta ufariqa muhammad sallallahu alayhi wa sallam olóhùn ní jẹun òní ẹ̀ mu àfi tí òun bá já lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam bó ṣe ṣe ni oníṣẹ́ bí ẹ̀sìn tí onírun ọlọ́run fi rán muhammad sallallahu alayhi wa sallam ní kò ti dáadáa sóbì ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ kọ́ ọ̀rọ̀ sóbì yín lẹ́nu ọ̀dà èmi wá ń pa ọ́ láṣẹ wípé kúrò nínú ẹ̀sìn tó ń ṣe jálẹ̀yìn màmá sallallahu alayhi wa sallam nígbà tí Allah subhanahu wa ta'ala tí ó dà sí Allah ni wa in jahadaka tí wọ́n ń bọ́ ń bá ọ ṣe fàǹfà àwọn méjèèjì tàbọ̀ kan nù wọn. ala an tushrika wípé kó o ṣe bọ pẹ̀lú mi ma laysa laka bi ní ntọ́mà fala tuti'uma wọ́n tẹ̀lé wọn o ọlọ́run bá èmi mo ní kó ṣe dáadáa sí wọn tí wọ́n bá wá fẹ́ tì ọ́ kó o lójú ọ̀nà ẹ̀sìn wọ́n tẹ̀lé wọn. wọ́n sọ hibuhuma fi dunya ma'rufa ṣùgbọ́n ìbáṣọ wọn ìbáṣe rẹ pẹ̀lú wọn láyé jẹ́ ọ jẹ́ ti dáadáa gbọ́bùkátà wọn tí wọ́n bá ní ìdì láti pé kó gbọ́bùkátà wọn pẹ̀lú owó gbọ́dọ̀ ṣe lé wọn lórí ó ṣe gbogbo dáadáa ò ní bá wọn mú ní kékeré ẹ̀sìn mi rè ọlọ́run ọba gan lọ́pàmí láṣẹ ẹ̀sìn gan lọ́pàmí láṣẹ pé gbogbo pípọ́n fúru tí mò ń ṣe sí yìí kí n máa ṣe sí kí n má kún yín lọ sí old people's home torí àwọn arúgbó mùsùlùmí lọ old people's home mùsùlùmí ni ó mójútó fún ara rẹ̀ wọ́sánìyà ó ní àyà kejì tọ́lọ́ sọ̀kalẹ̀ torí tòun ní wípé ẹnì kúntù àkọ́sùtù sẹ́fọ̀nà àjẹbẹ̀tìnì mo mú idà kan tó wù mí nígbà tán jagun tán wọn ò tí ì pín tí wọ́n kó lójú ogun mo wá mú idà yẹn fọkútù ya Rasulullah mo wá ní ìròyìn iṣẹ́ náà sallallahu alaihi wasallam habli hada ọ̀dẹ̀ fún mi lélẹ́yìí lọ́lọ́ngọ̀ bá wa sọ àyà kalẹ̀ pé yasaluka anil anfal wọ́n ń bi ọ́ léèrè pín wọn nínú ìtẹ́ kóbọ̀ lójú ogun sọ fún wọn wípé èyí mú ní tó wù ú bọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ bá ṣe ni wọ́n pin ni wọ́n sọ yẹn kalẹ̀ nítorí mi ọlẹ́kẹta ẹni mọ̀rẹ́tò ọ̀rẹ́ mi nígbà tó wá rẹ̀ mí fatani rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wá kí mi fakutu ya rasulillah mo á sọ fún òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam mọ̀ lọ́rọ̀ ọlọ́rọ̀ ni mí nínú ta ilé fi wá ládá ká tó jáde láyé nínú nínú nǹkan tá a ní. ó ní pé ìpín nínú tá a ní ká fi ṣe sàrà fáwọn èèyàn. mo á béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣé ìdajì tí mo ní lọ́rọ̀ yìí torí ipò pọ̀ dáadáa ṣé mo lè fi ṣe sàrà òjíṣẹ́ náà ní rárá. kí n má lo ìdajì tán òjíṣẹ́ náà ní ìdajì ti pọ̀ jù. ó ní ìdá kan nínú mẹ́ta ń kọ́ òjíṣẹ́ náà rárá ní hmm ń yẹn lọ́ra ìdá kan nínú mẹ́ta kò burú ṣùgbọ́n o kò fi àwọn ọmọ rẹ sẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ kí wọ́n má tọrọ jẹ ó dáa ju wípé kí wọ́n wá sọ wípé òun pín kó o tó lọ ọ wá sọ wọ́n da kúṣẹ̀ lẹ́yìn rẹ lọ. tó jíṣẹ́ náà sàásìlám sọnù ló fi jẹ́ wípé torí pé òjíṣẹ́ náà sàásìlám ni hmm, ìdá kan nínú mẹ́ta ò burú yẹn ló fi jẹ́ pé ọwà òkè ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn afáà mi sọ pé ah ìdá kan nínú mẹ́rin ló dáa jù torí lílọ́ra tó jíṣẹ́ náà sàlàyé sálám tó tí ó lọ́ra láti sọ̀rọ̀ yẹ. wọ́rọ́ bíá ó ní nǹkan kẹta nǹkan kẹrin tí wọ́n sọ̀kalẹ̀ nítorí tòun inni sharibtul khamra ó ní mo mutí ni nígbà mo mutí kọ́ mi mi nàrà ń sọ pẹ̀lú àwọn kan nínú àwọn àwọn ansar àwọn ará madina fadaraba rajulu minhu anfi bilahi jamal <laughs> parí ràkúnmí ni ọ̀kan nínú àwọn èèyàn yìí bá fi lọ́ba fi gbá mi nímú ìgbọ́ gbá mi nímú pẹ̀lú rẹ̀ fàtẹ́tù nàbí sallallahu alayhi wa sallam bó ṣe ń dùn mí mo wá kí gbàjarè lọ sọ́dọ̀ òjíṣẹ́ lọ́sàá sallam lójijì náà sábà ní à wọ́n ti sọ̀kalẹ̀ gan wípé ọtí mímu èèwọ̀ ni àgbọ̀dọ̀ mutí mímọ́ àgbọ̀dọ̀ mutí mọ́ ní ìdí eléyìí ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ pàtàkì tá a kọ́ lórí hadithi wa yìí pàápàá jùlọ ní ètò ó rọ̀ mọ́ ti òbí ó ní wípé ìṣe dáadáa sí àwọn òbí kò mọ láyé ń bí kò mọ lórí òbí mùsùlùmí nìkan òbí tó jẹ́ kèfèrí gan a gbọ́dọ̀ ṣe dáadáa sí i ní bí ipa wa bá ṣe mọ pẹ̀lú ọ̀rọ̀ tá a bá ní tí wọ́n bá jẹ́ pé ó kú kàtó fún wọn àti ìmọ̀gbọ́nùkátà wọn àti ìpè wọn wá sí ds Islam máa fà wọ́n mára kí wọ́n fi ṣẹ̀sìn eléyìí pàtàkì lé wa ní orí gẹ́gẹ́ bí mùsùlùmí torí Allah subhanahu wa ta'ala yóò bi wá léèrè lórí eléyìí hadith tuntun jọmọ eléyìí ó ní asma torí pé jọmọ ètò àṣà ìkàtàn asma ọmọ sayiduna abubakar radiyallahu anhu ó sọ pé atẹ́tìní ummi rọ̀gìbà ìyá mi kò tí gbà sílámù gbà yẹn ìyá ò tí gba Islam ọmọ ti gba Islam bàbá ní ìjẹ́ mùsùlùmí kó fi kọ́mọ yà wá lẹ́nu ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́làm gbàtẹ́sì Islam dé ọgbà Islam ọkọ rẹ̀ ò tí gbẹ̀sì kí ni wọ́n ṣe wọ́n ṣe hijira kó Mẹ́kà wọ́n ti wà á Mẹ́dínà ọkọ ò tí gbẹ̀sì náà síbẹ̀ débi wípé Sayyidina Umar radiyallahu anhu ó rán ó lọ bójúṣe náà sàásùlà yìí pé lágbájá mo ní interest sùn o Zainab radiyallahu anha mo ní interest mo fẹ́ fẹ́ òjíṣẹ́ náà sàásùlà ń dẹ̀ bá jíṣẹ́ fún Zainab wípé Umar ní interest lórí rẹ̀ kí ni Zainab sọ radiyallahu anha ẹni tó jọ́ èèyàn tẹ́lẹ̀ kò gbẹ̀sìn lóòótọ́ ṣùgbọ́n níwà dáadáa ó ní ya Rasulullah ṣé bọ́ ọmọ rú àná dáadáa tí Abu Umama jẹ́ sí ọ yá mọ́sòrò fún nínú àánú ọlọ́run ọba ọ̀pẹ́ rẹ̀ Abu Umama wa gbẹ̀sìn ọba Islam òjíṣẹ́ náà sáà Islam wa wọn apá kọ́ wa báyàwó rẹ̀ ló sí wípé ó lè ṣẹlẹ̀ ìyàwó gbẹ̀sìn ọba Islam ọkọ ò tí ọlọ́run ò tí àánú ọlọ́run ọba kò tí ì dé bá ọkọ ọtẹ slow kàn tẹ slow fún káṣí máa wọ máa ṣàdúrà kàn máa pè nítorí fìgbà o ò lè o kò ṣe ìyàwó rẹ máa àfi tó bá dìgbẹ̀sìn o ah, pẹ̀lú wáàsí pẹ̀lú ìfàmára ọwọ́ agbẹ̀sìn marriage yẹn wọn yóò continue níbi tí wọ́n bá dé tẹ́lẹ̀ ó ń ṣẹlẹ̀ lágbègbè wa ìyàwó ọmọ amẹ́ríkà ni ọkọ ọmọ amẹ́ríkà ni wọ́n wá lọ́rẹ̀ ọ̀rẹ́ wọn jọ ọmọ alárúbáwá lọ́ba dé bá wọn. mọ́rántí ọmọ amẹ́ríkà tí ó ta sí ìtọ́jẹ́ mùsùlùmí tọ́jọ́ ọmọ alárúbáwá yà pé ọmọ ń gùn wọ́n yí pé àwọn làwọn ó ní òòṣà yín òkúta dúdú tẹ́ ẹ da sọ̀bọ̀ lórí tẹ́ ẹ máa ń bọ̀ yẹn ó ní rárá kìí sùn sáwà kìí sùn là ń bọ̀ ọlọ́run tó wà lókè là ń bọ̀ ọ wá ṣàlàyé bọ́rọ̀ ẹ̀sìn islam ṣe rí ó ṣe yékéyéké fún àwọn méjèèjì níbi tí arákùnrin yìí ti ń sọ̀rọ̀ ìyàwó ti gbẹ̀sìn ó ti gbà islam ọkọ òde mọ̀ ọ wá dalẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ súnmọ́ra wọn ìyàwó ní òòlè súnmọ́ mi ó ní kílómìn ó ní à mùsùlùmí lèmi ń sè mi ti gbẹ̀sìn islam ńgbà tí arákùnrin yẹn ń sọ̀rọ̀ èmi ti gbẹ̀sìn islam kódà mo ti ń kírun báyìí ìwọ yìí ṣe mùsùlùmí ìwọ lè kírun ìwọ lè súnmọ́ mi ó ní ẹ́ kí ló mí ó ní à ah, òpin láti ah. di ọkọ rẹ̀ ń bẹ ní kílẹ̀ tètè mọ́ ó ká lọ pe ọ̀rọ̀ òun wá fún un àbó òrí wàhálà tó dálẹ̀ nu lé òun ní ó ti gbà slam bó ṣe rí ni ẹ lóòótọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé gan ah, o àtúnṣe fún mi dáadáa bó lẹ̀ sí ń ṣe rí wá ṣàlàyé kéèké bọ́rẹ̀sì islam ṣe rí ìgbà yẹn lọ́kọ́ wá pé kẹ́lìmà but àgbóyè tìyàwó ó ṣáájú tiẹ̀ ìkẹ́ ọlọ́run bá ní ẹni tó bá wù ní fi pọ́nlé ó lè fún ọmọdé káwàlagbà yìí mọ kọ́ mọ ọrùn pa nínú àìmọ̀ kan ẹni tó bá fún yọ gbọ́dọ̀ tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kìí ṣe ṣe rẹ̀ kó mọ̀ bí ó ṣe máa gbé nǹkan kalẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ìgbà tó ṣẹlẹ̀ báyìí fi áàdì nàbí sàlàsàlà láyé òjíṣẹ́ náà sàlàlá ọ̀sọ́lá ìyá asma ọmọ sayidina abubakar kò tí ì jẹ́ mùsùlùmí kò tí ì jẹ́ mùsùlùmá ó wá asma ó ń rágiba ó fẹ́ kó bó ń gbá wọn bùkátà kan tàbí kejì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń kórìíra ìjẹ́ mùsùlùmí rẹ̀ tó jẹ́ kí àwọn jìnnà síra wọn. asuma wọn béèrè lọ́wọ́ òjíṣẹ́ lásìlàsìlà ìyá mi ló dé yìí o afasilu ha ṣé kí n ṣe dáadáa sí i bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe olùgbàgbọ́ òdodo òjíṣẹ́ náà ni kọ́lẹ̀ náà òjíṣẹ́ náà ni bẹ́ẹ̀ ni pé kì í ṣe mùsùlùmí kò túmọ̀ sí pé ò ní fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀tọ́ òbí ó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ṣe dáadáa sí i tó ń túmọ̀ sí pé àwọn tí wọn bá wá jẹ́ mùsùlùmí nínú àwọn òbí wa wọ́n ń kírun wọ́n ń ṣe gbogbo ẹ̀bọ̀ àgbọ́yé kan ni wọn ò tí ì gbọ́yé torí wípé ọlọ́run kẹ́ ọlọ́run fi ó fi wá kẹ́ wọn ju bí wọ́n ṣe lérò lọ tọ́lá àwọn náà ló ìkẹ́ wọn kàn mọ́ ní ó fi wá kẹ́ wọn ju bí wọ́n ṣe lérò lọ ó lè yẹ pé ìwé ni ẹni ọlọ́kà kó o dé kọ́ kọ́ pawó wálé ìwọ bá mẹ́sìn mọ́ o mú tayé tán o tún mú tọ̀run tọ̀run ọ̀tẹ̀bàtì tọ́lá ayé ọlọ́run lè fi sèni ọ̀run ẹsẹ̀ ni òun pẹ̀lú ojú owó wọn wá gbọ́ yé èèyàn tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn máa sọ pé torí wípé àgbẹ̀wé ti dé sọwọ́ ẹ̀nù àìsọwọ́ òbí ni òbí ẹ̀sẹ̀ ń tà sọwọ́ wọn nù ẹni tá a máa ń fa àmàrà ni wọn kí ọba adẹ́dà kọjá ká àwọn òbí wa pẹ́ lórí dáadáa kọ́mọ́dé jẹ́ kí á tẹ ara wọn ṣe ọba adẹ́dà Allah subhanahu wọ́n lè gbọ́ wáyé lójú ọ̀nà ọba adẹ́dà subhanahu wa ta'ala lórí súnà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kí a bá wọn kí gbogbo wa ká lè bá a wọlé ọlá wọlé ọlá pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam inshallah al-karim adùn báyìí we ask one or two questions before we go for zuhur inshallah. mo fẹ́ bèèrè pé èèyàn tó ti ń lo nìkọ́ọ̀bù. naam. ó dẹ̀ ti marry. ó ti marry okay. bẹ́ẹ̀ni bàbá ẹ̀ wá sọ wípé kó yọ nìkọ́ọ̀bù náà kó lè ní ìfọ̀kànbalẹ̀. pé. kó lè ní ìfọ̀kànbalẹ̀. kí bàbá lè fọ nífọ̀kànbalẹ̀. rárá kóun gangan lè nífọ̀kànbalẹ̀. kí àwo kóbìnrin lè bá nífọ̀kànbalẹ̀. bẹ́ẹ̀ ni. kí ló dé kí ló kí ni ọ̀fọ̀kàn rẹ̀ balẹ̀ látara nìkọ́ọ̀bù tí ń lò. one or two challenges ló ń face ní. financial challenges. not financial. okay. from the family. from which family the husband. the husband's family. àwọn eh, ará ilé ọkọ gan wọn ò gba ojú tó bò. bẹ́ẹ̀ni sir. ọkọ ńkọ́. he is pleased. he is pleased. No. I don't believe so. tí ọkọ bá gbà pé kíyàwó òun ó bójú. bẹ́ẹ̀ni sir. òun ni ó ṣe senior advocate fún ìyàwó rẹ̀. so tí ó wá jẹ́ senior advocate fún ìyàwó rẹ̀ ìyàwó ò ní fọkànbalẹ̀. jẹ́ kí n fún alápèjúwe òbí tí mo mọ̀ ní tí gbogbo wa mọ̀ ní mi ní dákọ̀ wọ́n kórìíra kọ́mọ wọn kí àwọn ọmọ wọn bójú wọ́n kórìíra rẹ̀ wọ́n fẹ́ ọmọ yìí sì wẹ̀ wàláhì ilé ńlá ló ti jáde ilé ńlá sámú tí wọ́n bá ní kí wọ́n tó níbi tọ́mọ yìí ti jáde bí ìbá ṣe tẹ̀sìn ọmọ wọn ò lè rí fẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n fojú rẹ̀ rí but tó bá fẹ́ rí àwọn àbúrò ọkọ yóò bóra yóò ṣe gbogbo wọn irú ẹ̀sìn wò lélẹ̀ wọ́n wá pe mítìn lé lórí níjọ́ kan níbo ló ti rẹ́sìn ẹ̀ ó ní inú Quran àti Sunnah náà ni wọ́n ní kọ́ mẹ́rin wá lọ́ba ń kó jáde ńgbà wọn tó ń kó jáde ọ̀kan ní bẹ́ẹ̀ni sọ́hún sọ fẹ́ máa kọ́ alẹ́ sìn ni èyí tó dàgbà jù yẹn lọ lọ́sọ pé ẹ má sọ pé ọgbẹ́nu sọ́hún o ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ o ẹjẹ́ ẹ má jẹ́ kọ́ ọmọ yìí ó kó awọ náà o ṣé bó o ṣe fẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ nù oníbẹ̀ni sà ìyàwó ṣé bí wọn náà ṣe fẹ́ nu oníbẹ̀ni bẹ́ni sà ọlọ́run ó tì í lẹ́yìn ọ̀dọ̀ ẹ má lọ. ó pàtàkì ọgọ́rọ̀ àwọn ọkọ tí wọ́n láwọn gan fẹ́ bẹ́ẹ̀ ọ̀gẹ́gẹ́rẹ́ ni wọ́n wà responsibility ọkọ ni kókó defend ìyàwó rẹ̀ tí wọ́n bá ilé gbáyàwó sí wọn lọ́wọ́ kí wọ́n fi kẹ́ fòrò rẹ̀ kí ọmọbìnrin yẹn bá wò wípé maslaha àtúnṣe tó pọ̀ ó wà nínú kóhun ṣíjú kó ṣíjú. but ọkọ ní ò dúró dáadáa tó tó bá dúró dáadáa tó yóò mọ̀ bí ó ṣe báwọn òbí rẹ̀ sọ̀rọ̀ tí ó fi protect ọmọ ọmọ ọlọ́mọ. naam but sir. naam. ẹni tó jẹ́ baba bàbá ìyàwó. naam baba jẹ́ bíi bàbá ìyàwó àbí bàbá ìyàwó. torí ó jẹ́ bí ni bàbá ìyàwó. wọ́n ti fún ìyàwó ní ultimatum. wọ́n ti ni. ultimatum. pé kí wípé wọ́n lọ ronú sí. ṣé náà wọ́n jọ ni. rárá wọn ò náà. pé kán yọ nìkan bí yẹn. ok tí o bá yọ torí ọtímẹ́tì lọ sọ yàn pé kí ni ọtímẹ́tì ah, yẹn. tó máa wá náà. pé kò ní múnú àwọn dùn wípé àǹtí nù ìyàwó bá dùn nínú àwọn náà gbogbo wọn ṣe handle ọkọ ní tí ṣe tó lórí ọba àwọn èèyàn ṣùgbọ́n tó bá di bá rí i pé wọn ò gbé má kó ṣíjú. mọ̀nà ẹ̀ ní ẹ̀rọ bá kò ní ìbéèrè yóò ní nẹ́rẹ́sìrì. <laughs> naam sir. naam. nínú islamic marriage. naam. ta ni ó gbọ́dọ̀ ní àṣẹ. lórí obìnrin. nínú yes in the house. nínú ilé wọn iná yẹn ọlọ́run bá ló ní àrùjálù qawwamuna 'ala nisa àwọn ọkọ àwọn ni aláṣẹ lórí àwọn aya wọn. what about the family. the family family ọkọ lórí ọkọ ni wọ́n níyẹn lọ lórí wọ́n ní lórí ọkọ. will it not affect the wife. no ó depend bí ọkọ bá ṣe handle rẹ̀ maturity yẹn game yẹn ọkọ ló máa bó ṣe máa manage. torí instance ibi tí ẹ káwọn obìnrin ti kan ti observe ẹ ni ẹ àwọn òbí ọkọ yín dáadáa àwọn mẹ́nu àwọn òbí ni wọ́n. tó máa ti ti nǹkan sí wọn wọn pàánù mọ́ gbogbo nǹkan ló lè ṣe àwọn míínu àwọn jùmọ̀ yẹn wọ́n kọjá àwọn àwọn èso bíi bọ́ǹbìtà wọ́n they are more difficult to handle so àwọn wọ̀nyẹn ó yìí ní bó ṣe máa ṣe ó lè jí ó ti mọ̀ pé àsìkò tí aṣọ wọn máa ń ṣe kínní wàá jí lọ bẹ̀ wàá kó gbogbo aṣọ ó lọ ó fọ̀ ó lọ ó ṣe gbogbo ẹ̀ ó jẹ́ kí wọ́n rí tiẹ̀ rò látara dáadáa tó ń ṣe sí wọn bí mo ṣe láìkẹ́ like tó gbogbo dúdú dúdú yẹn ẹ má bínú sà òfin ọlọ́run ọba là ń tẹ̀lé nǹkan báwọn báwọn Bam báwọn bẹ́lẹ̀ ìsàn tó sábà tó làhárá yẹ pẹ̀lú ìṣe dáadáa sí yẹn wàájú sàmù wọn inṣàlá. jazakumullahu. wọ́n tẹ̀ jazakumullahu. sàmì ikram tó. akun salam tó labarka um, I have two questions. Now, I tell you. Um, the first one has to do uh, what's the meaning of this statement? A menstruating woman can read the Holy Quran without um, without touching the mushaf. I don't know what mushaf means there. Mushaf means Quran. That is, for example, now you are a menstruating woman yeah. who has some surahs in her head, or maybe you wants to revise. Maybe she's memorizing, or she can read the Quran without touching the Quran, without holding it itself. Ah. Okay. Then the other question has to do with um, birthdays. Birthdays, yes. yes. I um, don't know. Okay, fine. One does not celebrate it, but is there anything wrong with just um, greeting one, as in um, praying for one? No, it's wrong. It's wrong. Why? Because it's not our culture. When you try to say prayers, and you are still one way or the other recognizing it. You understand the point? Uh-huh. The person whose birthday will have been celebrated is the Prophet sallallahu alaihi wasallam. His birthday was never celebrated. Uh, so, mm. I want to do that. naam aleykum salaam tula. naam. lórí ọ̀rọ̀ bẹ́tẹ̀ yẹn. àgbọ̀ o. lórí ọ̀rọ̀ bẹ́tẹ̀ yẹn. naam. ṣebí oníkẹ́ Rasul máa ń fast. naam. ó máa ń fast ní Mondays. naam. wípé nítorí pé ọjọ́ yẹn ni wọ́n bí. bẹ́ẹ̀ni kì í ṣe birthday ló ń ṣe. ẹ as in ó recognize <laughs> ọjọ́ tó ń bí ṣáwa náà lè máa ṣe bẹ́ẹ̀. ṣé o wá rí sàádé kan ṣoṣo tó wá sọ pé òun gbààwẹ̀ níjọ́ yìí òun ní kí ló tó fi gbààwẹ̀ ó ní torí péjọ tí wọ́n bí òun ni òjíṣẹ́ lásìlá àlọ́sílà gbogbo nǹkan tó rọ̀ mọ́ ẹ̀sìn ni bọ̀ṣẹ́ tó rọ̀ mọ́ àwa lẹ̀sìn so just you understand the point <laughs> tó o bá ok o ka kúlọ̀ àlá mẹ́ta mẹ́ta nísìn fún bùkátà kan ló fẹ́ bíá ọlọ́run bá fi gbàdúrà rẹ o ní right kó o máa sọ fáwọn èèyàn káàkiri tó o bá ti ní wàhálà o sákàkúlà wàhálà mẹ́ta bígbà tó yẹ pé ìwọ tún ti wá fẹ́ gbéná kalẹ̀ mi ìjáde nìyẹn rárá ntòjì sẹ́nusà asálàm bá ní ká ṣe yẹn ìlà tọ́ka sí ẹ̀kọ́ kí wọ́n ṣe ìyẹn lẹ́sìn masalam ẹrú ọlọ́run ọba kan obìnrin ni ó píngì mi lórí lórí blackberry ó ní tí èèyàn bá wà confused tàbí téèyàn bá wà worried <coughs> kó lọ sí inú kọ̀rọ̀ kó sọ pé Allah I love you ìwọ ni mo dẹ̀ gbára lé ìwọ ni mo ń sìn kó nìyọ nínú tí mo wà ó ní gbogbo ohun tí èèyàn bá tó bá yẹn bá tó dojúkọ ọlọ́run á ṣe nírọ̀rùn ó wà ní kí n ṣí àrẹ̀ ẹ̀ pé tí wọ́n bá ní kí n ṣí àrẹ̀ ìsáyédà kò ṣí ẹ̀ tàbí kò point of báyìí tàbí kò point down tó bá point of báyìí pé yes n tó sọ yẹn orí wí tó o bá ṣe báyìí ó mìíràn wípé tó sọ yẹn ò rí wí mo á ṣe báyìí mo mo pictures pé mo ṣe mo point it now definitely ẹni tí ó máa mọ̀ mí ni definitely ẹni tí ó máa jù mí lọ ni kò ní kò ní jọ́nà kékeré ó wá ping back ó ní najim kí ló mean ó ní najim kí ló mean kí ló mean pẹ̀lú ọwọ́ tó point down sí mi mo ní òjíṣẹ́ náà sàlám ti kọ́ wa ní tá máa kà tá a bá wà confused tá a bá wà worried ìyẹn lẹ̀sìn èyí tí wọ́n wá gbé wá yìí nísìn ṣé ó kọ́ wo ni ká pè torí kò lè jẹ́ ìsìláàmù mọ́ gbogbo wọn bá wọn wá sá sẹ́yìn but mi wá kọ àdúrà yẹn tán mo sáré pé ó ní ká ṣe aláwọ̀mọ̀ ìní abduk ibn abdik ibn amadik náà sì yẹ ti ibi ẹ̀ ẹ̀ńtọ́ ajé àbúrò tèmi gẹ́gẹ́ gẹ́gẹ́ ọ wá ping mi back wípé ẹ̀gbọ́n sá o ẹ ẹ kọ́ tán o ẹ má kọ́ láàbọ̀ o ẹ fún ẹ fún wa pé o ẹ má kọ́ láàbọ̀ o definitely kì í ṣe torí dára tiẹ̀ tọ́lá fàánì láṣẹ àfàánì so mo wá kọ́ tán mo wá take pain yẹn mo wá kọ́ gbogbo àdúrà yẹn tán kó mo wá ní bó ṣe rí mi o kọ́lọ́n wọn fà lùbáríkà sí gbèsè ayé gbogbo wa lórí ọ̀nà súnà òjíṣẹ́ náà sàásìlám mo wá pọ̀ǹtẹ̀ mo wá ní kí wọ́n ṣe àyè so this is it so pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní òun gbààwẹ̀ níjọba yìí ẹni tó jẹ́ pé ó tutọ́ wọ́n dẹ̀ fò wọ́n dàbò wọ́n gbé itọ́ yẹn mì torí pé kí ni anything tó jáde lára rẹ̀ wọ́n fẹ́ kó wà lára àwọn torí pé ọlọ́run ó sọ kò ní í fìyà jẹ àwọn látara bẹ́ẹ̀ tabarruk bihi ṣe àlè síbẹ̀ fẹ́ dà kankan kò bọ́ even Abubakar Siddiq àlè nìyẹn fún <laughs> tó ti yẹ báyìí nísìn ó ṣe hijama ẹ̀jẹ̀ tí wọ́n fà lára rẹ̀ wọ́n ní kí wọ́n lọ dànù ẹni tí wọ́n ní kó lọ dànù ó wò báyìí ní ẹ̀jẹ̀ òjíṣẹ́ náà sàásùlà kó wọn ó dànù ó dẹ̀ ó dẹ̀ dá sí i pé ah òjíṣẹ́ náà sàásùlà òun ẹni tó sùn lẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ ń làágùn ó dẹ̀ mú bíi abọ́ kan ó dẹ̀ rọra fi gbé ogún òjíṣẹ́ náà sàásùlà ọlọ́run ó máa fi sí ara ara tùwárí òun tó ń bá fẹ́ máa lò torí pé kí ni ní tó jáde láàrọ̀ jù sí ní sàfún ó ti wà láàrọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí lọ so in everything surrounding him ó yàtọ̀ sí ti ẹni ẹ̀dá so nǹkan ó ti dẹ̀sìn ṣó ti yẹ báyìí nísìn but ẹni tó wá ní òkè wọn bí mu lẹ́nìí òun ṣe bá tẹ̀ ó dá nǹkan yìí lẹ́nìí lẹ́sìn which is better which is dollar. báwo la ṣe máa break it down fún àwọn ọmọ kéékèèké. barakallahu fik ni wípé tó bá jẹ́ pé ó wà pàmísíbù fáwa tá a wà lẹ́yìn ni àwọn tí wọ́n jù wá lọ tí wọ́n ṣáájú wọn àbá ṣe birthday wọn àwọn tí wọ́n gbé birthday jáde ń sìn àwọn tí ì mùsùlùmí ni wọ́n their pastors and reverend fathers àwọn ni wọ́n bẹ̀rẹ̀ birthdays so tí mùsùlùmí bá wá lóun fẹ́ ṣe kì í ṣe àwọn ẹni ìṣíwájú dáadáa yìí ló fi jọ àwọn kèfèrí ló fi jọ haramu dẹ̀ ni ká fi ṣe sí iwájú tàwọn tí ì ṣe mùsùlùmí gba àlàyé tá a máa ṣe fún wọn ni. ṣàlẹ̀ ní ajá as pet. ká ṣe ajá ajá. ajá. as pet or oh, no no no no no. wàhálàkùn sàǹtàlá. sàmàlẹ́kùn. wàhálàkùn sàǹtàlá. ẹ jọ sá mo fẹ́ kí ẹ gbà wá níyànjú because mo notice pé púpọ̀ náà our sisters ta máa ń gbìyànjú dáadáa ká tó máa rí especially tọ́mọ bá ti wá wọ̀ ó máa ń jẹ́ kí àwọn ìbádà and things like that kó reduce. wọn ò ní gbìyànjú náà ni ẹni tó ní gbìyànjú lẹni tó jẹ́ pé ìgbà tó máa wọ̀ ló ní gbìyànjú brọ́dà tó ní gbìyànjú ni wípé ńgbà tó jáde ní yunifásitì tán tó bọ́ sí wider societies ó yìí ń continue láti dúró déédéé ṣé gbogbo gbé tá à ń pariwo nígbà tá a fi wà ní student yẹn you know ẹ̀ pé electrical appliance tí o bá ti ní stabilizer a kàn máa discharge anyhow náà ni but ọmọ yìí o ní stabilizer fóbìnrin ìgbà tó bá rí i pé responsibility ń wọ̀ o ní stabilizer fọkùnrin tó bá yìí lè dúró déédéé after that ìyẹn gan-an o ní ẹni tó dúró déédéé advice tí a lè ṣe ni wípé ká má fìra wa lẹ̀ torí ẹ̀ ẹ̀dá o natural wípé kó relax ká má fìrà wálẹ̀ àwọn ẹni tá a ti mọ̀ kó tó di wípé ó márì ó ní gbìyànjú ni ìgbà tó bá márì tán ká má filẹ̀ ká sì máa rìn mọ́ ká máa fà mára ká yìí máa pàkíyèsí rẹ̀ sáwọn kankan díẹ̀díẹ̀ kó má fi torí ọkàn naturally ẹ̀mí máa ń tètè ìrẹ̀wẹ̀sì tètè máa ń bá ọkàn so pẹ̀lú yẹn inshallah alkarim. Um, secondly sir. naam. ó ní sísá kan àwọn parents ẹ̀ eh, mama àti bàbá wọn. na age difference tó wà láàrin wọn pọ̀ díẹ̀ like uh, twenty something years. Eh, yeah, yeah. it's an advantage. And, uh, eh, okay so yeah. but the thing is that they are divorced. So they are divorced. bẹ́ẹ̀ni for like um, maybe nine ten years now that's ah. mama àti bàbá yẹn so obviously the father is on the older side. He's so, on the. He's on the older side. Okay. So sister yẹn ti marry you want ń ròó bàbá òun um, she used to stay with the father before she got married too. she used to. live with the father yẹn uh, ah, sister yẹn. okay kó tó marry. okay so nígbà tó wá marry tán wá rò ó pé bàbá òun yìí need. Um, ìyàwó. Yeah. no not ìyàwó bàbá the father is not interested in taking another wife. ó wá rò pé ṣé òun lè gba permission lọ́dọ̀ ọkọ ẹ̀ bóyá kó máa lọ sun um, bàbá ẹ̀ maybe weekend kó bá wọn ṣe oúnjẹ lọ. you are you are judging a very good issue. mo ní ìyàwó òní kò ní ìyàwó wàláì ó ní ìyàwó. èmi kàn ni mo sọ bẹ́ẹ̀ dé. àní bí tó dá èmi lójú dé ni mò ń sọ yẹn ó ní ìyàwó. sórí ó lè má ní ó lè má jẹ conjugal relationship as such but then tí ó máa take care ẹ̀. kò kì í ṣe ọ̀dọ́ ó lè má jẹ ọ̀dọ́ ló ní ìdìde but ẹni tó faransá tó náà ní ìdí ọkùnrin tí wọ́n jọ máa manage ara wọn. very important but kò ní rọrùn Eh, ajagbalagba no doubt àgbàlagbà ló máa jẹ ní àwọn ọmọdé mi lè gbà láṣẹ náà àwọn ọmọdé mi lè gbà náà so so problem tí mò ń wò ni pé tí o bá ní kí ọkọ òun máa release òun weekends eh, ọkùnrin ṣe ọmọ pé most ọkùnrin weekend ló ní ó ní time fún ìyàwó ẹ ìyàwó wàá sí lára ǹdùmọ́ bóyá kò lágbára àti fẹ́ kejì kí ló rò kó máa crisis so ó gbàrò rí dáadáa mo máa kéèsì tó ṣẹlẹ̀ báyìí advice tí mo fún àwọn sisters yẹn ni alhamdulilah wọ́n ní gbìyànjú wọ́n dẹ̀ lágbọ̀ọ́yé dáadáa wọ́n ní kí ni mo advice mo advice mi ẹ wá ẹni tó bá àgbàlagbà tó bá tó ṣe déédéé tí wọ́n lè manage ara wọn kí bàbá fẹ́ wọn ò tí ì gbé sí bàbá létí tí bàbá fi tèkẹ̀ pé òdodo ni òun náà ní ìdí o wọ́n ní gbogbo tí mò ń ni mo ní ẹ̀ this is it it's natural. asalaamualeykum. wa aleykum salaam tala. mo fẹ́ bẹ̀rẹ̀ pé sísá kan ó ṣẹlẹ̀ sí wọn pé ara òbí mo yá ọ wà ní arọ bí sísá ìròyìn á tí ọ wà ní bí ìlú òkè ṣáìdẹ e, eh, so ó dẹ̀ ní láti lọ síbẹ̀. òbí wà nílùú òkè ṣáìdẹ. so ó dẹ̀ ní láti lọ síbẹ̀ bọ̀ kò lè dá travel láì pé ọ̀pẹ tẹ̀lé. maharim bẹ́ẹ̀. so kò dẹ̀ sí mọ̀ṣù lọ́wọ́ wọn àtọ̀pẹ̀ láti jọ lọ sí ibẹ̀ yẹn. so ọkọ wọn sọ pé kí tó bá lọ sí ìyá ẹ̀ máa wà òkè that moment fẹ́ fẹ́ lọ tẹ̀gẹ̀ ní owó ìfẹ́ lọ fún tó fi máa wà òkè ibẹ̀ my sister àwọn tí ò tó máa yà ń yáwó ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ntí ò tó máa yẹn à ń yáwó ṣe. so alóògbòlá ìṣe àyà ẹ̀ ṣe àpàdà kú débi pé sísá yẹn padà. ó padà ṣe kí ni. ìyá ẹ kú. so sísá yẹn padà lọ fún bẹ́ẹ̀. ok polisi tó bá ní ìgbà ó máa ń sẹ́ǹdì ẹ̀ sọ́dọ̀ ìyá ẹ̀ because owó mọ́tò gan ó ti kéèkó tó máa fún ìyá yẹn tó bá lọ síbẹ̀. so that question kí ni sísá yẹn máa kí ló ń fi níwájú ọlọ́ọ̀bà because ìyá yẹn ti kú kò dẹ̀ padà lọ síbẹ̀. ó kù káàtó ọkàn gan ló yẹ kó ṣe gbìyànjú yẹn tọ́rọ̀ bá ti ń dàbá yẹn yóò yá yóò kó ni kí wọ́n lọ àwọn nǹkan pọ̀ tí wíwà ń bẹ́ẹ̀ lè ṣe tówó lè ṣe láṣẹ àwọn nǹkan pọ̀ àsìkò tí wọ́n nídìí wa nìyẹn ìbádà ńlá ni kódà ó lè ṣíwájú hajj nígbà mi yóò yá ayé kò ní wá bí wọ́n ṣe lọ. so òṣìṣẹ́ sísá yẹn ní síwájú ọlọ́ọ̀ba. kọ́lọ̀ foríjì. àmì then mo gbàgbé pé ẹni tó bá lóyún. Hmm kí ni time tó máa stop láti máa bì ṣé tó bá rí omi ra ni àbí tó bá rí ẹ̀jẹ̀ tó bá rẹ̀jẹ̀ ló máa stop láti máa kí o tó bá rẹ̀jẹ̀ tó bá rí omi o kó sì lè continue. tó bá rí omi ra o lè má ti tọ́ka sí pé nǹkan ti. jazakumullah khairan. wàá tún jazakumullah khairan. salaamaleykum. waaleykum salaam wọ. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé tó bá yẹ pé èèyàn ní. kọ́tà áfítà lẹ́kì àwọn àwọn dódà rẹ̀ á ṣe ní kọ́tà áfítà lẹ́kì ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ tó pèèyàn ní ọmọ ọ̀yá ọmọ ọ̀yá eh, nínú ẹ̀jẹ̀ ó jẹ́ pé ó lọ fẹ́ kọrin yó. ó ṣe kí ni. ó lọ fẹ́ kọrin yó. ok tó jẹ́ pé àwọn ẹbí. tó ti di kèfèrí. kò wò di kèfèrí. Ah. ó insist pé ẹni tó fẹ́ fẹ́ nìyẹn mùsùlùmí lòun ah. obìnrin dẹ̀ wọ́n dẹ̀ sàlàyé fún yí pé mùsùlùmí ò gbọ́dọ̀ ṣerú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kódà agbẹ́kùrọ̀ hàn fún ata fún ó ní pé kán fi òun sílẹ̀. kò sí marriage láàrin wọn. so kí ni ìhà tí àwọn ọmọ ìyẹ́ ẹ̀ tó jẹ́ lẹ́sìn kí ni ìhà tán lè pọ̀ sí bí irú sí tó bá bímọ. ìhà tí wọ́n bá rò wípé ó lè ṣàǹfààní tó bá jẹ́ pé kí wọ́n kọ̀yìn sí ló máa ṣàǹfààní tó bá yẹ pé mi máa wá lọ máa harass ẹ̀ ń bẹ̀ ni ó máa ṣàǹfààní fún láti padà kí wọ́n máa wá lọ èyíkéyìí tó bá máa ṣàǹfààní fún ni kí wọ́n wò. ìbéèrè lẹ́yìn tí mo fẹ́ bèrè ni pé tó bá yẹ pé èèyàn ní èèyàn kan tó ṣe pé ó ń bá ìjọba ṣiṣẹ́ but certificate fi gbà wíṣẹ́ títí ẹ̀ tẹlomiì ló lò níwà orúkọ ẹlòmíì yẹn ló ń jẹ́ ah. òun dẹ̀ ló ń ṣiṣẹ́ yẹn ó ń sanwó yẹn ṣé owó yẹn ṣe halal ni fún ni àbí haram. bẹ́ẹ̀ni haram. haram ni fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni impersonation. سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أفيقف وبعد الله سبحانه وتعالى وباتي وتنشوى دي يوم الأحد تيني gẹ́gẹ́ bí ṣe wa lórí bí a ṣe fi ẹ̀kọ́ ìmọ̀nà àgbọ́yé tí àwọn aṣíwájú nínú ẹ̀sìn àwọn bàbá wa tí wọ́n ti kọjá lórí dáadáa lórí ẹ̀sìn tí wọ́n gbà níwájú ìṣẹ̀lá Muhammad sallallahu alayhi wa sallam tó fi di wípé Allah subhanahu wa ta'ala ó ní a wọ́n káre ó fún wọn ní wéèrè pegede látara kó sọ pé radiyallahu anhum ọlọ́run ọba yọ́nú sí ya wa radu an àwọn náà lè yọ́nú sí ti yọba adéda allah subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala wá ṣe ìpèsè fún wọn àlìjánnà ní dẹ̀ra tó jẹ́ pé akérèmọdò yọ máa san lábẹ́ rẹ̀ kò sí nǹkan kan tó fi jẹ́ kí eléyìí kó ṣeé ṣe fún wọn nǹkan pàtàkì mẹ́rin téèyàn gbọ́dọ̀ yanjú nígbèsè ayé ẹ̀dá wọ́n mọ̀ kíra àkọ́kọ́ wọ́n mọ̀ tá a wá ṣe láyé wọ́n mọ̀ wípé àkànwá ń bí lásán àti ń bí tẹ́lẹ̀ àwa wà ń bí ń sìn gbàtọ́ bá yá ń bọ́ láti wá kí la wá ṣe ń bí tá a bá kó ń bí ń bò là ń lọ wọ́n rí yẹn yẹn jú torí wípé tá a bá wò sùn a rí wípé gbogbo ntọ́rí abáláyé gbogbo ntọ́lọ́ǹda àwa ni wọ́n sìn ilẹ̀ ni atẹ́gùn ni òjò ni gbogbo ẹ̀ wọ́n ń sin ọmọ ẹ̀dá ni bàtí gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́dá nípa kankan tó kó látara dídá wọn tó bá jẹ́ pé àwọn ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n ń sìn ó yẹ káwa náà béèrè ta ló yẹ ká sìn ó pàtàkì àlàyé yìí wọ́n gbọ́ yìí wọ́n mú lò wọ́n pèpè sí tí ìnira bá dé ń bá wọn lórí àwọn àlàyé yìí wọ́n mú sòrò. ìṣesí wọn yìí allah subhanahu wa ta'ala ó mú fún wa ní ṣókí nínú súrà tó jẹ́ pé ọmọdé kékeré tá a bá ní ká fi kọ́ látàárọ̀ sulẹ̀ yóò mọ̀ kásẹ̀ tó mọ́ sọ́kọ́ àgbàlagbà ẹni tó bá ṣe gbà sílámù tá a bá ní ká máa ṣe tẹ̀lẹ́kínú rẹ̀ ká máa fi kọ́ yóò mọ̀ láàrin ọjọ́ kan òun náà dẹ́ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawassaw bil haqq wa tawassaw bis sabr dájúdájú Allah subhanahu wa ta'ala ó ń fásikò búra adèmà pásítọ̀ òpin sí mẹ́ta ètò ti kọjá ètò àwọn àánú rẹ̀ ètí ń bọ̀ wájú ètò ti kọjá kò sí ní tá a lè ṣe sí i. etí ń bọ̀ wájú a lè fa wá kámú nto ń sìn ntọ́ pàtàkì ni wípé èyí tá a wà nù rẹ̀ bó o lá ṣe lò ó tá a fi tún tó ti kọjá ṣe kí wájú ó lè bá a ju kọ́ má bàa bàjẹ́ ọ pàtàkì. wa ta'ala ni innal insana lafi khusr ọmọ ẹ̀dá ènìyàn ọ wà nù àdánù torí àádá àádá wípé kada kí ló sọ ó ní wabtaghi fima ataka Allah daral akhirah gbogbo ntí ọlọ́run ọba bá fi kẹ́ ọ ó sọ lánìí ó ṣe yìí ni ó ṣe pò ni ó sọ̀rọ̀ ni ó ṣe mà ni fi wá ilé ìgbẹ̀yìn tó pé òun nìgbésí tó yẹ lé inna ad-dara al-akhirah la hiya al-hayawan law kanu ya'lamun ìgbésí ayé ti gbẹ̀yìn yìí la hiya hayatul haqiqiyya òun ni ìgbésí tòótọ́ ìrànwọ́ ayé yìí àlàní bí àlàní kò rí ẹ̀rìn ẹ̀ lónìí wọ́n pariwo rẹ̀ kò sí bí òṣèré ń gbọ́ wáyà ẹ̀sìn yóò tí wọ́n kó sẹ́kẹ́sẹ́kẹ́ sí lọ́wọ́ yìí ṣé bó náà ni wáàsí gbogbo wa ẹni tó kò sí bí òní.